ó ṣe díẹ̀ náà. ó tó bí ọdún mélòó. Um, ẹ mọ̀ ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin ọwọ́ Ọlọ́run ló wà náà àti hmm. mọ́ra bíi bí ọ̀rẹ́ but mi ò mọ̀ pé tí wọ́n fẹ́ nìyẹn tó hmm. gbé ọdún mẹ́ta ó kàn máa ń wá ṣeré school wa nígbà yẹn máa ń dẹ́ ó máa wá ṣeré school wa nígbà yẹn so bí ọdún mẹ́ta kọ̀ wá wá ṣeré àtúpadà so one way or the other after tẹ́mi ṣe tán school àwa pàdé ní wedding ọ̀rẹ́ mi kan. gbogbo ẹ̀yin tó bá ti ń wọkọ̀ tó ń wáyà wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí wedding o ẹ máa lọ wedding ẹ máa lọ wedding o. ó bùwà ó bùwà. Hmm. ọjọ́ yẹn ṣáá ni mo lè sọ pé ẹ mọ̀ pé yàtọ̀ wà nínú kéèyàn recognize àti kéèyàn máa sí kó máa rí nǹkan hmm. ọjọ́ yẹn mo recognize pé ìyàwó mi lọ. báwo lẹ ṣe báwo lẹ ṣe ṣàyàn bẹ́ẹ̀. ah mo kàn mọ̀ pé ìyàwó mi náà ni fún ẹ wò mí náà má fẹ́ ọmọ mi. kò dé ṣe pé màá fi mọ̀ mo ní ìyàwó mi rè. ẹ kò sọ ẹ kò sọ bẹ́ẹ̀. mo kàn sọ jáde náà kò dé ṣe pé mo ti máa ń rí tẹ́lẹ̀ àti máa ń ṣeré náà ẹ ti máa ń ṣeré ṣeré. no no bí ọ̀rẹ́ èwo nínú ọ̀nà kí òkè irú eré wo ni mo fẹ́ nínú ọ̀nà. ẹ mo mo yẹ jẹ́gbà ẹ̀gàn ni pé àbúrò ọ̀rẹ́ mi tẹ̀lé. Ah! ẹwọ oh, ọlá ọlá mi nǹkan báyìí lọ bí gbogbo skul gbà yẹn kò sí mi ò tẹ̀ rí ro gbà yẹn lọ. ẹni tó bá ti pè ní bọ̀dá ṣeun ẹ káàsán wọn ọlá mi iṣẹ́ àlàáfíà ni. ẹ wọn ti pẹ́ tẹ̀sí máa pọ̀ ní ọlá mi. ó dẹ̀ jọ mọ gidi ẹ máa kí adẹ̀jọ́ máa sọ̀rọ̀. Oh. ẹ dá mi lóhùn ṣé ó ti pẹ́ tètè máa ń gbọ̀ wọ́n ní ọlá mi. Ah! orúkọ tí mo ń pè gba ẹ mi ò rí amúlẹ̀ sọ lójú ṣé mo lè sọ. ẹ sọ ẹ sọ. <laughs> wálé ló ń jẹ mi àyè ọláwálé ni fún mi ní ọlá ẹ mm. ọláwálé ni so wálé everybody máa ń pè so wálé náà lèmi náà máa ń pè gbogbo atábẹ̀rẹ̀ sí fẹ́ràn mọ́ ìlú gbé mi ò pé wálé mọ́ ọlá lèmi máa ń pè. <laughs> ẹ wọ yẹn tẹ bá wọ broda ṣe broda tó yẹ bá yẹn blush bá yẹn blush nínú oúnjẹ ọmọ mọ pé ó lọ́ọ̀bù kan bá wí ó lọ́ọ̀bù aya rẹ̀ sísá mi wọ́n ní wọ́n ní skul àwọn tí kọ́kọ́ rí yín pé máa ń lọ kí ẹ̀gbọ́n yín mm. báwo lè ṣe rí wọn sígbà tó ń kọ́kọ́ ṣàyàn yín pé ọmọ yìí máa mú ẹ lọlé mọ́mí mi retí àyà ẹ máa rí mi ò bébí ìyá mi retí àyà hmm? ẹ lọ́ọ́ bì báwo lè ṣe. ọmọge wa fẹ́ mi. ẹ calm down ẹ gbàgbára lẹ mo ní bá yín jó sórin tẹ̀ ń. báwo lè ṣe rí brọ́dà mi sí náà. well well well well ìgbà tó ń sọ yẹn ó ti ṣe díẹ̀ o tọdún mélòó because àwọn kan máa máa rò pé bóyá bíi three years ago wọ́n sọ àbí four years ago ìgbà tó ń sọ yẹn gangan gangan ó tó bíi seventeen years ago ìgbà tó ń sọ yẹn gangan pé mo máa ń wá kí broda mi eh, sista mi ní school wọn so yẹn tó seventeen years mm, ago. kí ló dé ẹ̀yin ò fẹ́ sista wọn. ah ọ̀rẹ́ ni wà á close gan. tomata ẹ̀ ń fọ̀ rẹ̀. ẹ mọ̀ pé kò ṣe gbogbo ọ̀rẹ́ tí wọ́n bá nínú ọ̀lẹ́ wà ní. ni wọ́n ṣàyàn ọ̀rẹ́ àbúrò ọ̀rẹ́ yín ẹ ṣàyàn ẹ̀ gbogbo ìgbà tí wọ́n jẹ́ jọ wá ń school gbogbo ìgbà tí wọ́n jọ wá ń school èmi kàn máa ń lọ sí school wọn màá dẹ̀ lọ sọ́dọ̀ àǹtí mi màá dẹ̀ rẹ́ àwọn màá kí wọn. àtẹ̀lé ìjókòó sọ̀rọ̀ lọ títí. àwọn tiẹ̀ àwọn tiẹ̀ wo sáìdì ọ̀dọ̀ tí wàá gbà yín torí èmi gan ti àwọn èmi gan rí wà lókè báwo lẹ ṣe rí ọmọ sí ọmọ náà dẹ wà òkè. ẹgbẹ́ ẹgbẹ́ dẹ̀ tí wàá ní wọ́n ní ìṣeré kò dé kọ́tọ́ gbé káàkiri. ìwọ náà dẹ̀ ní olórí gbọ̀ngàn kan gbà yẹn. Ah, ọlọ́run ọlọ́run ọlọ́run ẹ̀ka mi. <laughs> àbí kí ló Um, wedding tí awa ti pàdé yẹn wọn ti ṣe tán school gba yẹn. àwọn àtẹ̀rẹ́kọ̀dé yẹn kọ́ ló wá síbẹ̀. yẹn ti lọ. báwo lẹ ṣe mọ̀. àwọn náà wọ́n sọ ìgbà tá a wá ti bẹ̀rẹ̀ sí ní close àwọn náà wọn sọ mọ́nà ah, girlfriend yín tẹ̀tẹ̀ jọ ń fẹ́ra yín gbà yẹn ni ah, ah, kò ṣáà work out. tí láti gbà yín wọn kọjá. tírélà katapila gidi tírélà ló gbà tírélà náà ni tírélà kankan kí nìkan tí ò work out ń bẹ kí nìkan. gbogbo ṣé gbogbo òwò téèyàn bá ṣe ló máa ń lérè ni ah. Ah. kábíyèsí. Ah, àwọn òwe míì wà tó pé wàá ṣe wàá tó pé èrè máa ń kó títí tó kò workout ní. jẹ́là ló gbà jẹ́là jẹ́là kọ́ yẹn. ok kí ni o workout ń bẹ̀ ṣé àwọn family ẹ̀ lọ pé no ni àbí àwọn àbí ẹ̀yin lẹ̀ àbí mọ̀ ibi future ó wọ́n ṣe bẹ́ẹ̀ fíṣọ̀ wá oníkàkù dáláyà rẹ̀ but kò work out. doesn't work out. Yeah, kò work out. because these babies here. Yeah. kò work yeah, out. you know the babies Baby man these babies here. Yeah. which oh, babies. kí lẹ rí lára àwọn lọ́jọ́ yẹn gbà tán tó sí i ah ìjọ yẹn tẹ̀lé lé ìjọ wedding yẹn èmi kàn lọ bẹ́ẹ̀ ni torí ọ̀rẹ́ wọn náà ló ń ṣe wedding. Hmm bọ̀dá mi náà ni màá pè ọ̀rẹ́ eh, everywhere. gbogbo wa jọ wà pọ̀ náà ni. mo dẹ̀ ń ṣe tèmi àfi tí mo dẹ̀ rí ẹ bọ́dà tí n bá gba bí wọn á fojú sí mi lọ tí n bá gba bí wọn á fojú sí mi lọ. Ah. ibo wa ni kí ló dé bá sọ fún sísá mi pé kí ló wá dé tí ọ̀rẹ́ yín bẹ̀ wá ń fojú sí mi káàkiri ṣé ó ṣẹ̀ṣẹ̀ rí mi kò mọ̀ mí ni àṣọ́tẹ̀ ti gbé nǹkan sí yẹn gan létí yẹn eh. yẹn ló ló mọ̀ ṣáà jẹ́ kó ṣe kinní kan from there wọ́n ṣàwá pè later bó ni ṣe wà alright nígbà wọn fẹ́ náà yá ní school. now as if you been anytime tó ń dídí tó ti ń pé ọlábà òun jọ mo fẹ́ fẹ́ hmm. wọ́n sọ fún mi straight pé mo fẹ́ fẹ́ ni i know you are my wife God tí mo sọ fún yẹn. I have the conviction in my spirit. mo sọ pé èmi ò ṣe eré korodo ìyàwó ni o ọjọ́ yẹn mo propose ọjọ́ tí mo toast ọjọ́ wedding yẹn no ọjọ́ wedding yẹn kọ́ it's like eh, a month after láti lọ rí ẹmọ kò sí kan tó máa wọrí ẹ̀ ń gbà yẹn hmm. kò sí bó ṣe bẹ́ẹ̀ ṣe lè bá sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ apply wisdom you know. no no me i told him categorically that give me time let me go and pray about it so i pray about let it. me meditate about it let me seek the face of God. Eh, ṣé yẹn là ń sọ ni mo da ṣé yẹn là ń sọ ni mo á fọm àti lára cv mi bad ẹ ah. eh, ẹ gbà mo ní mo ní cv tó fẹ́ àìmọye àwọn tó tó tó line up. àpapọ̀ fún gbàdúrà ó tún máa fọ̀rọ̀ mi lọ lágbájá tàbí. Ah, irọ́ irọ́ irọ́ ọ̀nà ọmọ ẹ ṣe yàn gan. ẹ dẹ̀ quiet ẹ dẹ̀ ah! wàhálà. irọ́ irọ́ mi ò gbà yẹn. bóyá lọ bá tó máa wọ báyìí wọ́n kàn sọ fún mi. àti lára mi ò gbà yẹn àìmọye má yóò lọ o. bímú o ní ìgbà yẹn fẹ́. ìgbà tó bá padà wá tó bá gbé rìsà àwọn kọ̀rẹ́ rìn pé igbó ló fẹ́ lọ lọ́tẹ̀. irọ́ ni irọ́ ni mo kàn wo ṣe fún mi. ó tọ́nu mi ó tọ́nu mi ẹ tí mo ṣe pọ̀ láti. bọ́lá ní cv tó fine náà tó tọ́ but mo tún wo ṣe but the most important thing is I sing as a person I can. ẹ ti ń tó yìnbó. ah mo rí wọn bí èèyàn tí mo lè relate pẹ̀lú bí èèyàn tá lè jọ ṣeré èèyàn tí mi ṣáàrí wọn bíi eh, ẹ mọ̀ ẹlòmíì tó bá ti fẹ́ fọkọ ah, ọkọ mi o ọkọ mi o ọkọ mi o so I've seen him mo ti rí wọn like pé ọ̀rẹ́ mi lélẹ̀ hmm. so he's a person I can with that ma tó kókè then ṣe mọ̀ pé every year sí náà is a trial hmm. gbogbo àwọn obìnrin wà nílé tó ń wò mí every year kì í ṣe jọ́ tó bá sọ yes fọkùnrin mo jẹ́ ẹ̀ ló máa make up mind ẹ̀ pé mo fẹ́ fẹ́. Hmm. as time goes on tó bá ṣe improve ara ẹ̀ tó bí hmm. gbàyẹn ni wàá ṣe máa make up. ìwọ ló ń wá pùrù. mind ẹ obìnrin ni wá we just have to be rational about this àbí mo parọ́. Hmm. èmi ò fine you can see o lè rí i pé ẹni yìí o ó ṣe rí mọ́yàn ìwà wọn dáa but tó bá ṣe ṣe yes yes yẹn mì pé ẹ jẹ́ ká máa bá èrè àníyàn yìí ṣó so as time goes on wọ́n máa convince yín àwọn ọkùnrin máa ń sọ pé a trial will convince you eh, so trial ló wá convince wa pé okay best person and I bless God for eleven years we in this marriage. eleven we good. eleven good years. kí ni one or two things ẹ lè sọ nípa wọn jẹ́ fi ìgbà kan pé ọjọ́ kan kábàámọ̀ wípé ẹ bá wọn ṣe ìgbéyàwó ẹ sòótọ́ ojú àgbà mi láwọn. ah ó yẹ kẹ́ mọ̀ pé màá sòótọ́. mo jẹ́rìí yín. ọlá tún ti dé dé dé dé. iná yìí dé o mélòó mo fẹ́ kà á ní ire ọlọ́run mélòó ni mo fẹ́ rò nu ìṣẹ́ ọlọ́run hmm. bẹ́ẹ̀ ni ṣáyọ̀ ló fẹ́ rà kò sí lọ́jọ́ ta hmm. ṣọ́ọ̀mọ ló fẹ́ rà ò lè rí lọ́jọ́ ta hmm. you better go on your knees. Um, I'll say Sherry tí n bá sáré da yín lòun tí mo ní rárá mi ì fi ọjọ́ kan kábàámọ̀ pé mo fẹ́ hùn mo ń pààrọ̀ ni kò sí ìgbéyàwó tí ò gbìn dé stage kan tó máa wò pé ẹ eh, kí ni mo á ṣe léèfù e báyìí but téèyàn bá mọ nǹkan téèyàn fi ṣe ìpìlẹ̀ hmm. ìgbéyàwó ẹ̀ it's not this time around it's not about ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ o paramount in love good but when you have God you have the fear of God and you have that God as your foundation. and the same time.